إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún olúwa ọba wa jalla wa ala àtọ̀rọ̀ ìfẹ́ àti ìjẹ fún òṣìṣẹ́ ọlọ́run anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tírà tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olóòrọ̀ ọ̀tún ni òun náà ni tírà al-wajiz fi fiqh sunnah wal kitab al kó tírà náà jọ ní abdul azim badawi kọ́lọ́mbà àti àlékún ẹ̀mí kíkó fún bàbá náà báàbù tí a ń kà lọ́wọ́ òun náà ni báàbù ti ń ṣàlàyé fún wa nípa ètò ìsìnkú a ti a ti ṣàlàyé púpọ̀ fúnra wa nípa gbogbo àwọn ètò tí ń bẹ fún bá a ti máa ń sìnkú gítà kagbẹ̀yìn òun náà ni àwọn ètò tá a máa ṣe tá a bá gbókùn sínú sàárè ìtàn àti àwọn nǹkan tí ó tẹ̀lẹ̀ sí òkú yẹn ní ẹsẹ̀kẹsẹ̀ tá a bá gbé sínú sàárè lówùrọ̀ yìí ibi tá a ti tẹ̀síwájú ni àtàzíyà tààzíyà náà ni pé ṣe tààzíyà ẹni tí òkú bá kú fún. alákọ̀ọ́kọ́ pé ni wọ́n ń pè ní tààzíyà gbólóhùn tààzíyà gbólóhùn lárúbáwá ni àwọn afáàtì ìfarẹ̀ báyìí pé àtààzíyà tó هي تسلية المصاب وتكويته على تحمل مصيبته فتذكر له الأدعية والأفكار الواردة في فضيلة الصبر والاستتاب يعني إن كان كني تعزية هنا ìdá ẹni tí mùsíbà ṣẹlẹ̀ sí kéyìí ga lára yá àbí ìgbé mùsíbà tó ṣẹlẹ̀ sí ẹ ká gbé kú lẹ́nu ẹ̀ ká gbé kú nínú ọkàn rẹ̀ lẹ́yìn náà ká wá fún lágbára àti fún lágbára láti lè pé kí ni kó lè ṣe ìfaradà nípa àdáwò tó lè tẹ̀lé sí mi tó látara báyìí àwọn àmọ́ ṣàlàyé fún àwọn àdúrà àtàwọn àkàr tí ẹ pé ànábì gangan ló sọ tá a máa fi ṣe tàbí àti tá a máa fi gbé mùsíbà kúrò ní ẹ̀mí ẹ̀mí àbáwọn ọ̀rọ̀ ànábì ìrántí ọlọ́run àbáwọn àdúrà tí ẹ pé tá a bá ń sọ àti yóò máa sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ ní kéyìn ṣe sùúrù nípa mùsíbà tó bá ṣẹlẹ̀ sí mi bákan náà kẹ́yìn sì ti àkómọrí sí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala. tààzíyà yìí kò ní dé àsìkò kan pàtó ní ìbáyìí tá a máa ti bàyìí tààzíyà. a máa ti tààzíyà ká tó ṣèkù. ǹjẹ́ pé ọ̀rọ̀ náà ni afẹ́ni tí nǹkan tẹ̀lẹ̀ sí àpò ní sùúrù àti gbogbo tá a sọ fún ṣe àti òfìsè sùúrù bí òfin ìbára jẹ́. a lè ṣe tààzíyà ká tó ṣèkù. bákan náà a lè ṣe lẹ́yìn bàtà bá ṣèkù tán lẹ́yìn náà tààzíyà yìí ó lè jẹ́ pé mọ́kàbára oríṣẹ́ gan ni èèyàn ti ṣe ó lè jẹ́ pé nílé ẹni tí òkú ṣẹlẹ̀ sí ni kódà ó lè jẹ́ nínú mọ́sálásí láti pàdé ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí kódà ó lè jẹ́ lójú ọ̀nà náà láti pàdé wa kódà nígbà míì ó lè jẹ́ lórí fóònù àgbà pé ọ̀pọ̀ tẹ̀lé kábàáyì ó lè jẹ́ pé tú fóònù láti ṣe tààzíyà kù kò sí àsìkò kan pàtó báyìí kíkí àsìkò tààzíyà ní ìṣẹ̀lẹ̀ Islam gbogbo ụba ní ọ̀fọ̀ bá ti tẹ̀ nìkan tá a sì ní opportunity lásìkò tó sì yẹ ká ti tàzíyà yẹn ìgbà yẹn náà ni a ó ṣe yẹn nìyẹn. kódà bẹ ó lè jẹ́ pé lẹ́yìn oṣù kan lẹ́yìn ọ̀sẹ̀ kan lèèyàn tó gbọ́ fọ́pọ̀ tẹ̀yàn ní ọjọ́ ti lọ èyí ni. kódà kéèyàn ó kó wá jẹ́ pé tó ń bara láti lọ bá gbogbo àwọn ọ̀rọ̀ tí ó mú bí ẹ̀mí kúrò níbi nǹkan tó ṣẹlẹ̀ sí ètò ìsìn mo ṣe sùúrù tó lẹ́yìn ní nǹkan tá à ń pè ní tààzíà nínú ṣẹ̀ríà Islam gẹ́gẹ́ bí àlàyé àwọn àfà. Bàbá wa ni wà tóbìrà ò tààzíyà tó àhìlì lè dúnú ànáhu ìsàlẹ́yìn. Ṣẹ̀ríà faramọ́ láti máa ṣe tààzíyà àwọn olóyìnbó máa ń pè ní condolence àdúkà console ẹni tí àṣẹrí àti ní òfin àbó gbé kalẹ̀ fún wa láti máa lọ sí tààzíà ẹni pé láti lọ máa pẹ̀tù sí àwọn ẹni tí òkú kúkú nínú àpẹlú gbogbo nǹkan tí ó mú wọn tó sì kó wọn kúrò níbi ìbànújẹ́ wọn ẹni pé nǹkan tí ó mú wọn láti lè tó kán dárayá lẹ́yìn náà tó sì gbé wọn kúrò níbi ìbànújẹ́ tó ṣẹlẹ̀ sí wọn yìí wọ̀yà hàmílùkùn alàrídọ́ wọ̀ yóò sì gbé wọn lórí pé ká lè ṣe sùúrù àmì ká lè yọnu bí àdáwò tó ṣẹlẹ̀ sí wọn yẹn bákan náà ká sì lè ṣe sùúrù. àmọ́ táwọn máa fi ṣe tààzíyà yìí ìmọ̀ yasubutu anahu sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn gbólóhùn tó fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam. in kana ya'lamuhu wa yastahdiru tí ìgbà tó kọ sẹ nìkan àbí nígbà tí nǹkan báyìí ṣẹlẹ̀ irú gbólóhùn lànà bí wí nígbà tó fẹ́ tààzíyà fún adépéjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn tó bá mọ̀ wà ìlà tòkátẹ́ níyẹn ò bá mọ̀ o tàbí máa tẹ̀yẹ́ sára lágòmí náà kàlá ní làhásùn gbogbo nǹkan tó bá rọrùn sẹ́ni tó fẹ́ ṣe tààzíyà yẹn nínú àwọn ọ̀rọ̀ tó dáa ẹ ṣe sùúrù ẹ má bara jẹ́ ẹ máa retí ẹ̀san lọ́dọ̀ náà àbí gbogbo tá a máa sọ fún tí ó sì mú àmì tí ó mú ṣe sùúrù nípa àdáwò tó tẹ̀lẹ̀ sí yẹn alẹ́bí yóò há sí kúlò gara náà ni ó mú ee mú wa yàní tá a gbàlérò tá a fẹ́ kó tẹ̀lé yẹn gbogbo ọ̀rọ̀ tá sọ tí ó mú nǹkan yẹn tẹ̀lé òun náà ni sẹ̀rí àgbà fún wa pẹ̀lú bàwá láàyè láti sọ àmọ́ gbogbo ẹ̀ náà o wọ̀lá yóò há dìtò sáré gbogbo tá a bá sọ nílẹ̀ gbogbo ọ̀rọ̀ yàtọ̀ sẹ̀rí à tó kìí ṣe pé dandan ni ká irú ọ̀rọ̀ tánàbí sọ ẹnìkan nínú àwọn tọ́lọ́nkẹ́ ìmọ̀ni ìyàwó ẹ̀ sàláìsì àwa lọ kí ẹni tá a jọ lọ kí yẹn nígbà tó fẹ́ sọ ó kàn sọ kálímà ti sọ nígbà tí ó fẹ́ ọmọ ìkan nínú àwọn ọmọbìnrin rẹ̀ tọmọ rẹ̀ bọ́ tọmọ sàláìsì tó wá ránṣẹ́ sànàbí pàpà tọmọ ẹ̀ ti fẹ́ sàláìsì ti ránṣẹ́ sànàbí sọ àwọn yẹn yẹn náà onímọ̀ ni tó má ti sọ yẹ kò bùkátà yìí pé ẹni ẹ̀dẹ̀ ti sùúrù òṣù tó bá jẹ́ pẹ́ni tó marú nǹkan báyìí kò sàkóso bẹ̀ kéèyàn sọ irú nǹkan tá a nàbì sọ àmọ́ tó bá jẹ́ pẹ́ni tí ò mọ̀ ni pẹ̀lú di wa àbí gbogbo ń dábàá sọ fún tí ó fi lè ṣe sùúrù tí ó sì gbé mù sí báyìí kúrò lára òun náà ni ṣẹ̀rí àgbà wà láyé níwọ̀n àgbà tí ìbá ti tako ṣẹ̀rí à. kílẹ̀ rí lórí eléyìí an Usama bin Zayd qala kunna inda nabiyyi sallallahu alayhi wa فأرسلت إليه إحدى بناته تدعوه وتخبره أن صبيا لها أو ابنا لها في الموت فقال رسول الله صلى الله عليه وسلم ارجع إليها فأخبرها أن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى فمرها فلتصبر ولتحتفل آه آه سيدنا أسامة عمر زيد oníníjọ́ kan wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìkan nínú àwọn ọmọbìnrin rẹ̀ wá ránṣẹ́ sànàbì nínú àwọn ọmọbìnrin ànábì rẹ̀ pé ojú wà nílé ọkọ ó wá ránṣẹ́ sànàbì sallallahu alaihi wasallam tẹ̀dẹ̀ọ́hù wa tukubiruhu anna sọ̀bíyà láha àwíbùnà láha sinimá o arábìnrin yìí ń ti ànábì ń ti ànábì wa ń fún ànábì níròyìn ọmọ kan nínú àwọn ọmọ rẹ̀ yàní ọmọ kan nínú àwọn ọmọ rẹ̀ otu ti wà ní ẹnu okú báyìí ẹni pé ọmọ yẹn ẹ̀mí ti fẹ́ bọ́ lẹ́nu rẹ̀. ọ̀kọ́lá wa anabi òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa tó báyìí pé irji ilayha ìwọ olùránṣẹ́ tó rán wá padà lọ sọ́dọ̀ rẹ̀ lọ padà sọ́dọ̀ rẹ̀ àbírẹ̀ hà wá fún yìí anna lillahi ma ọlọ́run ló ní ọlọ́run náà lọ́ba tó ní ẹ̀mí ẹ̀ lónìí lónìí rẹ̀ wọ̀lẹ́hu ma àhàtọ̀ òun náà sì ló ní nǹkan tó bá fún mi ṣáà máa wọ́n mi nìyà ní nǹkan kan ọlọ́run ló ní wá gbogbo nǹkan náà ọlọ́run ló ní tọ́lọ́n bá wá gbà náà ó ba nǹkan rẹ̀ ni. bi ajalin musamma tó wá sọ fún pé gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àsìkò kan famuraha falitasbir wá falafẹ ẹsẹ sọfún kó ti sùúrù walitahadasi kó dẹ ní kó máa retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala gbólóhùn tánà ti ti fà á sí àfọwọ́dún yẹn ṣùgbọ́n àwọn àbá fẹ́ sọfẹ́ ní táàmà kó mọ̀ orúkọ báyìí ìdí yóò kà sọ fún náà ni pé lillahi ma akhadha wa lahu ma a'ata wa kullu shay'in indahu bi ajalin musamma falitasbir walitahadasi. بإصبر يعني àbí palisafili ṣe sùúrù wọ́n tàkàtà kó tó máa lè bí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ pé nítorí máa rú nǹkan báyìí àmọ́ tí ò bá mọ̀ táwa ní gbogbo èdè tá bá gbogbo ọ̀rọ̀ tá a bá sọ fún tí òun ṣe sùúrù náà là á sọ fún níwọ̀n gbà tí ò bá ti ta kò ṣẹ̀rẹ́ à gẹ́gẹ́ àfa àti sàlàyé sí òkè wọ́n wọ́n ọkọ̀ rẹ̀. wàyàmbági ti náàbọ̀ amúráyìn ni wà ká jìnnà sí àlámọ̀rí méjì kan kódà tó ti fáwọn èèyàn máa ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti di sínú rẹ̀ wọ́n ń ṣe afáàní òun fẹ́ fún wa ní mọ̀nà ká jìnnà sí. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àlè ìjìmá oníta àzíyá fi màkà ní xaasọ̀n kàdáàrí awolmakbara awolmasjid. ìmá àkójọ láti ṣe tààzíyà láàyè kan pàtó kò bá jẹ́ nínú ilé ni tàbí ní orí tẹ́ tàbí ní mọ́sálásí lórí ọ̀rọ̀ yìí àwọn àfáàní lọ bẹ́ẹ̀ kò àwọn àfáàní lọ púpọ̀ nípa ipe kò sábò lẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí ìdìkẹ́ náà yóò sá wà tí wọ́n ti wá kì so àwọn àfáàní lọ lórí gáà kò sábò ń bẹ àmọ́ àrọ́ pọ̀lọpọ̀ àfáà tó fún ọ lọ lórí ọ̀rọ̀ tí àfáà sọ àmọ́ fìlà àkíńká ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí ibi kan náà ni ó wà táwọn yìí ti máa ṣe tààzíà rẹ̀ tó ti wá tó ti wá kì í ó lè ti ṣe ká gbọ́ yín náà ni pé kí náà ń pè ní tààzíà òun gangan níbi tí ọ̀rọ̀ wà a rẹ̀ ti ṣàlàyé ẹ̀ sí òkè. ẹlẹ́ẹ̀kejì ìtẹ̀káàdù àhàlìlẹ̀ mẹ́yì ti sọ àmà lìdíyà fatiluwa rìdínà lílẹ̀ àzà òun náà ni kí àwọn olókùn ká máa mú ká máa ṣe oúnjẹ láti máa ṣe àwọn tó bá wá kí wọn tó máa ṣe tààjà láti máa ṣe wọn lálejò eléyìí náà ti wá wà ráńtà àgbègbè ó ti wá ń gbúrú sí ní gbogbo ìgbà ni kódà ó ti àwọn abòmíì bẹ́ẹ̀ ní fọkàn sí ipe bẹ́ẹ̀ ó máa ṣẹlẹ̀ wàlá ó ń ṣẹlẹ̀ gan nítò tọ́lọ̀ kó kó sànù wa eléyìí aburú dẹ̀ ni kò yẹ kí àwọn ẹni tí ọ̀pọ̀ bá fẹ̀ kọ́ máa ṣe àwọn tó bá wá sí wọn ní. àlejò àbá oúnjẹ fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé àwọn nǹkan ṣe tó ṣe àwọn náà ló yẹ ká lọ bá kẹ́dùn so ní ọ̀rọ̀ yìí hadithi Abdullahi ẹ̀rí a ti ní kò yẹ káwọn èèyàn máa fi oúnjẹ kò náà ní hadithi Jarir ibn Abdullahi a ló fẹ́ mú wa jarir bin abdullahi al-bajali wọn sọ kama wọn kaba yìí pé kúnlẹ̀ ní ọ̀dọ̀ lè ìjìmá ilà ahli lè sọ ní àtọ̀tàámi sáadà dáfnihi ha. nìyáha wọ́n ní àwọn sàádé pé àwọn máa káàkó kéèyàn máa kó jọ lọ awon àwọn ẹni awon àwọn ará ológun kéèyàn ma kó jọ wọn lẹ́yìn náà káwọn ó sì máa oúnjẹ báàdà dàpọ̀ lẹ́yìn ìgbà tá a bá ṣètò tán lílà nìyáhà a máa kà á fún nìyáhà tí wọ́n ń ha ní nìyáhà oníkéyìí máa sọ ẹkún ariwo lẹ́yìn òkú máa pariwo máa sọ àwọn ọ̀kan tí ì dá máa pariwo ṣá lẹ́yìn òkú náà ń pè ní nìyáhà nígbà wọn ti wá kà fún nìyáhà ni pé ànábì sọlọ lọ́wọ́ ó ti sọrú ìyà tí ó jẹ ní tó bá nìyáhà gbẹ̀ǹdẹ̀ àlè àrẹ́bì ti sọ̀rọ̀ ìyà tí ó jẹ àwọn sàádé wa máa kà pé pé irú ìyà tí ó jẹ nìyẹn náà ni ó di àwọn tó máa ń kó jọ nílé olókùn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá ṣe tán. wà ní ìlànà sunna àfààní èyí tó jẹ́ sunna àyàsínà àkẹrẹ̀bá olùmọ̀yé wàjìránùhù lè àlèlùmọ̀yé sọ̀ámà ìṣubẹ̀ òhù. òun náà ni kí àwọn àkọ́sọ́mọ́ òkú àwọn ẹbí òkú àtàwọn aládùúgbò àmì ẹbí ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí àtàwọn aládùúgbò rẹ̀ lè áhàlì lè máyì òun náà ní pé ká ṣe oúnjẹ fún àwọn ẹni tí òkú kúkú yẹ náà ní pé tó jẹ́ súnà òun náà ní pé àwọn ẹni ìsúnmọ́ òkú yẹ àbáwọn aládùúgbò rẹ̀ kan wá ṣe oúnjẹ fún àwọn tọkọtẹ̀ yẹn oúnjẹ wo ni déédéé oúnjẹ tí kì í tó fi yó wọn ni ẹni pé kí n bá ṣe oúnjẹ yẹn kí ó pọ̀ jù ibi pé àwọn ẹlòmíì wa máa wá láti ta láti wá máa jẹun àmọ̀déjì àwọn tán wà lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti jẹ pé kán lè jẹ kán yó. nítorí hadithi abdullahi ibn jaafar ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sábà yìí pé radiyallahu anhu òní kọ́ọ̀lá lámà já aláàmì jaafar kéyìnà kùtùlà nígbà tí ìkéde ikú jaafar dé yẹnni pé nígbà tí wọ́n pa lójú ogun ọ̀rọ̀ jaafar ọ̀tógbò ni nígbà tó lọ kánà wọn lọ sójú ogun tó ní kí lágbájá ó máa jẹ́ hàmílì lẹ́yìn rẹ̀ lágbájá lágbájá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tóbi di ike jáfàrú náà bẹ́ẹ̀ nínú òun náà wọ́n pa lójú ogun yẹn ìgbà tí ìkéde ikú rẹ̀ wá dé bá nàbì wọ́n ní ànábì sallallahu alaihi wa wọ́n sọ fáwọn èèyàn báyìí pé ìtìná owó lè àhàlì jáfàr sọ̀àmù ẹ ti oúnjẹ fáwọn ará jáfàr ẹ dáná oúnjẹ fáwọn ará lè jáfàr wọn bí jáfàr ẹ dáná oúnjẹ fún wọn. àtàkùn amúhó àwọn àtàgùn máa yẹ ṣùgbọ́lùkù àwọn máa yẹ ṣùgbọ́lùkù náà ni pé ànábì ní nísìn báyìí ó ti dé wá bá wọn o àlámà rí kan tó ti kó àìròjú bá wọn ikú jáfàrọ̀ yìí ó ti kó àìròjú bá wọn òun ò ní lè dáná àbí nǹkan tó kó àìròjú bá wọn ti sí wọn báyìí tó nídìí yìí ẹ̀yin ẹbí ẹ̀yin alábàágbé ẹ oúnjẹ fún wọn eléyìí súnà kànáàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadithi àwọn ẹ̀kọ́ pọ̀ nínú hadithi púpọ̀ anabi sallallahu alayhi wa ó ń sọ fún àwọn èèyàn pé ẹ dáná lọ fún àwọn ẹbí Jafar sàbáwo anabi náà ẹbí Jafar torí pé bàbá rẹ̀ àti bàbá ọmọ bàbá kan náà ni so anabi gan ẹbí àmọ́ gbọ́ níbẹ̀ yẹn ni wípé. àwọn ẹbí àwọn immediate ẹbí ẹ àwọn tó súnmọ́ jùlọ gẹ́gẹ́ bí àwọn ìyàwó ẹ àwọn ọmọ ẹ àwọn làǹbùkátà kàdá ń lọ fún yìí ṣe fẹ́ bí tó ṣe bí a fúnra ara rẹ̀ ó lè jẹun fúnra ara rẹ̀ àbí ó lè ti jẹun láti rí rẹ̀ kó tó wá sí ibẹ̀ yẹn so àgbọ̀nyíṣẹ́ àgbọ̀nyíṣẹ́ ni pé kìí ṣe pé kò di ọ̀kan ó tẹ̀ àwọn àmọ́ tó ṣẹ̀jọ́ níbẹ̀ tí gbogbo wa máa jẹun níbẹ̀ yẹn nígbà pé asọ̀bẹ̀ bíi ibi tí wọ́n ti ń ṣèyàwó àà àwọn ẹbí tán súnmọ́ òkú yẹn gangan jùlọ gẹ́gẹ́ bí ọmọ ìyàwó tó lè pé kínní yẹn kàn jù àwọn gangan la ka kájáná fún ọkọ̀ gbogbo àwọn ẹbí mi tó a. pé àwọn sì jìnà sí wọn díẹ̀ àbáwọn lè lọ́mọ wọn tó jẹun nílé wọn tó sílẹ̀ kò yẹ káwọn tó lọ́mọ tẹ́ dáná fáwọn máa jẹun ní àbínú hadisi yẹn náà ìtìmá ilà alìl mayyit èyí tí kò bá ṣẹ̀rí àmú ni asa. Amala mú kinní yẹn ní àṣà amálápèjúwe òkúsálá ẹ̀yìn kẹsàlá ìsinmi àwa agbéra wa gẹ́gẹ́ bíi jẹ̀mọ́ alọ sí wọn eléyìí a àní kò kò sí lábẹ́ nǹkan fa lọ síbẹ̀ ẹ̀bá èèyàn méjì ń bẹ̀ ẹlòmíràn ni nǹkan tí àtọ̀dọ̀ àfáà mú in general àmọ́ tábà fẹ́ lo hadith yẹn pẹ̀lú nǹkan méjèèjì yẹn yóò máa jẹ́ pé each team máa ò káàkọ̀ the agile yàní kéde ó kéde èyàn gbèrò rẹ̀ ìbẹ̀ la èyàn la, gbé sí ní abẹ́ wallahu alam àmọ́ kí ọ̀pọ̀ sẹ́yìn àwọn ológun wa jókòó sílé láti káká yìí wá sí àwọn ìyẹn ẹni tí kìíní yẹn sí pàtó jẹ́ kí wọ́n fún yẹn ìṣe bóyá aburú wà ń bẹ mo rò pé ká dúró tẹ̀lé sí ọjọ́ tó lọ. èyí ọ̀rọ̀ tó kù tá a fa fẹ́ ṣàlàyé fún wa náà pé kí ni àwọn kan ṣe máa ń láǹfààní nígbà tó fún òkú yẹn gbogbo àwọn òkú wa tó ti sí sí mi fún wọn bá a forí ẹ̀ṣẹ̀ wọn jù ó gbà táwọn náà bá

ògo fún Islam ṣe ní sábàbí àtìfọkàn wa balẹ̀ ní Nàìjíríà bá a ṣe ní sábàbí gbogbo àwọn nǹkan tí ó jẹ́ bí ìnira tí ń ṣẹlẹ̀ sí wa kò fi di ìrọ̀rùn padà. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين وأصلح لنا شأننا كله لا إله إلا أنت سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك